على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد eléyìí ìtẹ̀síwájú àlàyé àwọn ahadis tó wà nù wé two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid ti ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde hadith nọ́mbà seventy five ó là ń ṣàlàyé lọ́wọ́. hadith ẹlẹ́ẹ̀karùn-ún dín ní ọgọ́rin anabi wa muhammad <clears throat> sallallahu alayhi wa sallam sọ fún wa wípé a lè di onígbàgbọ́ òdodo tòótọ́ àyàfi tí a bá nífẹ̀ẹ́ ara wa. anabi sallallahu alayhi wa alihi wa sallam n tó fi bẹ̀rẹ̀ hadith yẹn gan ni pé la tadkhuluna aljannata hatta tukminu. ẹ níjẹ́ onígbàgbọ́ òdodo tòótọ́ títí tẹ́ fi ṣe kí ni ẹ lè wọ àlìjẹ́nà títí tẹ́ fi jẹ́ onígbàgbọ́ òdodo wàhálà tó pinnu ẹ sì lè jẹ́ onígbàgbọ́ òdodo tòótọ́ àtàtàhàbù àyàfìgbà tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín iṣẹ́ muhammadu sallallahu alayhi wa sallam sọ yìí pé ṣé kí n ju yín níwèé àbí ẹ jẹ́ kí n ju yín níwèé kí n tọ́ka fún yín ìlàṣẹ́ in in kankan. tó yẹ pé tẹ́ bá ti lè ṣe nǹkan náà tàhà bábẹ́tùm ẹ máa nífẹ̀ẹ́ ara yín alábì ní kí ni nǹkan náà afṣu sálámà bayinakum ẹ máa fọ́n sálámà ká láàrin ara yín ó láti wá ń ṣàlàyé bí tá a bá dé náà ni pé hakuli min min hukukili muslim hayi min hakili muslimi alali muslimi an yusallima alayhi idalakiyawo nínú ẹ̀tọ́ mùsùlùmí ni kó sálámà sí mùsùlùmí kan tó bá ti pàdé ẹ̀ ìwọ rẹ̀ ni kẹgbẹ́ kó máa retí pé kó sálámà káwa máa retí pé ìwọ ni kó sálámà sí sí wa àwa gan ẹ̀tọ́ ẹni tá a pàdé òní ká sálámà sí àwa máa tẹ̀síwájú bó wàá ní tá pàdé ara wọn ta ni ó kọ sálámà síra wọn nínú ẹ̀tọ́ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith Abdurrahman ah, ó ní. Uh, سمعت نبي sallallahu الله عليه وسلم يقول mo gbọ́ tí òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ wípé yusallim arakib ala rajin ẹni tó wà lórí ohun ìgùn kó sálámọ̀ sí ẹni tó ń rìn hmm, ẹni tó ń rìn bóyá nígbà yẹn àwọn tó ń gun ràkúnmí àbí ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí bàkà wọ́n bá ẹni tó ń fẹsẹ̀ rìn lọ wọ́n ó sàlámà sí lóde òní àwa tá a wà ní onú mọ́tò àbáwá tá à ń gun alùpùpù mọ́tọ́sáìkù àbáwá tá à ń gun kẹ̀kẹ́ àbá à ń gun tráísàkù ọmọ ìyẹn ní kẹ̀kẹ́ márùwá tán tó ń pè ní kẹ̀kẹ́ náà pẹ́ẹ́bù yẹn àwọn tí ń rìn àwa lásàlámà sí wọn. balùwìsá limu rọ́jìl alẹ́lẹ́kọ́ ẹni tó ń rìn yóò sàlámà sáwọn tó wà ń jókòó wàlùwìsá limu làkọ́lù wàlìyùsálìmìlẹ̀ àkọ́l àlẹ́lẹ̀ aksar àwọn ìjọ tí wọ́n kéré àwọn tí yóò pọ̀ àwọn ni yóò sálámọ̀ sí àwọn tí wọ́n pọ̀ famen ajaba salama fahuwala ẹ̀ ń bá wa dáhùn sálámọ̀ gbàládà rẹ̀ wàmẹ̀ lamiyujib falashe ìlà ẹ̀ tí yóò bá sì dáhùn tó sí nǹkan kan lórí àlàyé yóò wà lórí hadith yẹn o insha allahu ta'ala um, ẹgbà wa mi wá lọ́tí ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala ani oní yusallimu rakiba ala limashi ẹni tó gùn kan kó sálámọ̀ sí ẹni tó ń rìn wà limashi ala alqa'id ẹni tó ń rìn gbogbo àwọn hadith yẹn hadith sahih ní tàbá lọ wo sahih ah, al-adabul mufrad inshallah ta'ala àárí ń bẹ kí ọlọ́run kó fún wa ní àgbọ́yé rẹ̀ ìtàdìtì náà sọ ni pé ẹ̀tọ́ wa ni kásálámọ̀ tàbá wà lórí oyin gùn tàbá ra kan tí ògùn kan kásálámọ̀ sí wọn ó ṣe pàtàkì àwa tá à ń rìn lọ tàrá wọn tó jókòó kásálámọ̀ sí wọn àwa bóyá àwa mẹ́ta à ń rìn lọ àwa pàdé àwọn méje àwa mẹ́ta yẹn lásàlámọ̀ sáwọn méje yẹn kì í ṣe àwọn méje ní sàlámọ̀ sí wa a sì ti sọ náà sẹ́yìn pé ọmọdé òní ó kọ́kọ́ sálámọ̀ síta ni yóò sálámọ̀ sí àgbàlagbà yóò kọ́kọ́ sálámọ̀ sí <clears throat> àgbàlagbà ọlọ́run kò ṣàánú wa. Um, bí ilé ṣe rí nìyẹn nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn àbá ṣàlàyé o kí ló dé tó fi jẹ́ pé ẹni tó ń gun nǹkan ni wọ́n ní kó máa sálámà sẹ́ni tó ń rìn ẹlòmíràn ni aṣọ ń wà páàkì mọ́tò ní bẹ́ẹ̀ wa ni kò ní jọra wa lójú náà ni tábàárí wọn gbé mọ́tò lọ tó fáìkù làwọn ará wọn kan ah, àwa páàkì o báwo ilé o. ẹ pé ìgbéraga yóò kó lẹ́mẹ̀wá insha allah ta'ala ẹlẹ́ẹ̀kejì àwọn ẹni yẹn gan wọn wà pọn wa lẹ́kọ̀ọ́ ah ah ẹni tún dúró wọn nífẹ̀ẹ́ wa ẹ bá nàbí náà ṣe sọ wípé ẹ jẹ́ kó ń ju yín níwèé nǹkan kan tó ṣe pé tẹ́ bá ti ń ṣe é o ta bábí tó ẹ mọ̀ nífẹ̀ẹ́ ara yẹn afṣu salama bainakum ìwọ náà imagine o gbé jíìpù ó ń lọ tàbí o gbé ọkọ̀ kan jọ́kọ̀ olówó ńlá àwọn kan wá rìn lọ wá páàkì níwájú bó ṣe wá páàkì wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ bóyá àwọn ẹ̀yà àwọn tiẹ̀ ti ń já àbí àwọn gbénigbéni ni ó wá sílẹ̀kùn sọ̀kalẹ̀ asalaamu aleykum ah sheik ustaz ah, eh, ah abu ah, aleykum sir báwo ni ilé ńkọ́ fámìlì ńkọ́ àwọn ọmọ ńkọ́ kankan àbọ̀nàbọ̀lẹ̀ lọ àlọ́ jìnnà bẹ́ẹ̀ náà là ń lọ ẹṣin jẹ́sàkùn lọ fẹ́ràn ló wá lọ wàláì ìfẹ́ rẹ̀ yóò wà lẹ́mìí wọn ìfẹ́ yóò wà lẹ́mìí ó páàkì kí wọn bẹ́ẹ̀ náà ni òun rìn lọ àwọn kan jókòó ó wá yà òun assalamu alaikum ìpẹ́lẹ́ wọn ni ah ah ó tún yẹ ọ̀tún kí àwọn ìfẹ́ rẹ̀ yóò mọ̀ wà lẹ́mìí wọn ìfẹ́ rẹ̀ yóò mọ̀ wà lẹ́mìí wọn wọ́n á ní tàwọn ìjọ púpọ̀ àtijọ́ kékeré ńkọ́ òṣìṣẹ́ ọjọ́ kékeré la ní ó sálámọ̀ sáwọn yẹn náà bẹ́ẹ̀ ni ẹ bá wọn ló pọ̀ àwọn ló lẹ́tọ̀ọ́ rẹ̀ tí bá ti ń ṣe ìfẹ́ wa ó mọ̀ wà lẹ́mìí ara wa ó sì wà nínú àdìsí muslim tí ń bá gbàgbé wípé inú àmì òpin ayé náà ni pé sálámà ó di máa rífà ẹni tá a bá mọ̀ láàmú sálámà sí ìlànà bìbí sọ pé wàtò sálìm àlàmà tààríf wà mà làm tààríf kó o máa sálámà sí ẹni tó mọ̀ àtẹni tó mọ̀ àti jẹ́ mùsùlùmí ká sálámà sí wọn ọlọ́run kò ṣàánú wa eléyìí ni ẹ̀kọ́ ti ọmọ èké sí ti àgbàlagbà hadith náà ni hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu òun náà ń wá tí n bá gbàgbé àdéhùn Abu Hurairah ni ó ní yusallimu as-saghir ala al-kabir wal-mashi ala al-qa'id wal-qalil ala al-kathir nínú àdéhùn Tirmidhi Sheikh Al-Albani rahimahullah rahmatan wasi'a àwọn sọ àdéhùn yẹn. ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ah, bí yẹn ti rí nìyẹn nípa ẹ̀kọ́ sálámà kí a rí pé a gbìyànjú à ń lò hmm, kí a gbìyànjú pé à ń lò tí ẹnìkan bá sálámà sí wa tó sọ pé asàlámù alaykum àti ṣàlàyé yẹn àwa ó dáhùn á lékún ah, tá a bá lékún ládàá àwa ó lékún kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so eléyìí ṣe pàtàkì ẹjọ ẹ jẹ́ ká mọ fún sálámọ ẹlòmíì àléyàn wọnú mọ́tò báyìí ní gáràjì ó bá mùsùlùmí nú ọkọ̀ ó sálámọ sẹlómi báyìí yóò kàn wò yàn báyìí kò tẹ̀ ní dáhùn ẹlòmíì ó bá yàn nú ọkọ̀ tó wọlé yóò rí i pé mùsùlùmí ni kò ní sálámọ tẹ bá tún sálámọ sí ah, ah, ọlọ́run kò ṣàánú wa eléyìí kò bá mu rárá kò ṣe kí ni kò bá mu rárá àti rárá àwọn kan wà tí wọ́n ti máa ń fọwọ́ sálámà tí wọ́n máa ń fọwọ́ júwe ìyẹn ò fi bẹ́ẹ̀ kò bá mu èyí tó dáa náà ni kí a máa fi ẹnu sálámà ká máa fẹnu sálámà àtọ́ ògbónú àbí rọ̀bá oníkánú yakrọ̀húnà tẹ̀sílì ìmọ̀bìlì yẹ́tì àwòkánu yíkọrọ utaslimu biliyadi ọ asàfilà àwòkánu yíkọrọ utaslimu biliyadi sheik alalbani rahimahullah rahmatan wasiya wọ́n sọ àìsàn náà títà bí ń dákọ̀ sheik alalbani pé wọ́n ṣe sọ ihu tíra aladab al-mufrad wọ́n ṣe sọ ihu tíra aladab al-mufrad. al ìdí nìyẹn torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì ò bá ti sínú bukhari àti muslim àyàfi kára àwọn aládìsì tí wọ́n ó gbé dájọ́ àdéhìsì lé lórí kí ló wá dé tí sheik alalbani fi wá dìlú mọ̀ọ́ká torí pé àwọn jókòó tì wọ́n mú tíra tá ní kútùbù síta yẹn wọ́n wá lọ mú nù rẹ̀ abu daud Nasa ibnu maja mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n jókòó tí wọ́n wá mú àwọn àdìsí náà ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n fọ́ sí wẹ́wẹ́ láti wádìí wọn ṣé ó lálàáfíà bí ó lálàáfíà pẹ̀lú àwọn májẹ̀mú táwọn afáàfin máa ń sọ pádìsí lálàáfíà bí ó lálàáfíà iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn ẹ̀rí wọ́n ṣe sọ yìí abidaud doif abidaud àwọn ilé ìlú lálàáfíà ń bẹ àwọn ilé ìlú lálàáfíà bí wọ́n ṣe ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ní tíra tẹ̀rẹ̀gíb ti mọ́ndírí wọ́n tún jókòó tí wọ́n tún bá wa yànnà náà ìdí ni ẹ̀tọ́ ìgbẹ́ lónìí ọ̀ṣẹ̀ jálùbáni nìkan là ń sọ ohun tó fà á nìyẹn àwọn iṣẹ́ lórí ṣùgbọ́n àwọn ìyókù mọ́ táwọn bá má dìtì ẹ̀ wá wọn lè mú àwọn ìdájọ́ yẹn wá kí pé wọ́n kúkú jókòó ti ẹ̀yọ kọ̀ọ̀kan rẹ̀ tí wọ́n ń sọ síhà ìyẹn ni pé tí wọ́n ń sọ bóyá ó lálàáfíà bí ó lálàáfíà kọ́lọ́n kò fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kálukú lọ́lọ́run fún ní tiẹ̀ àfẹn tó bá ní tòun ò tó yẹn bá fẹ́ gbọ́ àlàyé àwọn hadith tó wà ní sọ ẹ̀ Bukhari tó bá lọ fọwọ́rọ́ tí àkàntà ń Bari ti Ah, alhafiz ibn hajar askolani tó bá fọwọ́rọ́ sẹ́yìn pé nǹkan mi lòun ò máa sọ ó kù tọ́ra rẹ̀ jẹ́ hmm. àbólófẹ́ wo sọ yìí muslim sí ìfẹ́ ṣàlàyé rẹ̀ owó náwáwí owó ti bàbá wa sheikh adam hmm. <laughs> al-ethiopi rahimahullah rahmatan wasi'a <laughs> kí ló fẹ́ ṣàlàyé nípa sọ yìí muslim so kálukú lọ́lọ́run fún bẹ́ẹ̀ torí iṣẹ́ tí wọ́n ṣe ó wà náà ní academics is academics you have to reference wàá tọ́ka wàá júwe pé ẹni báyìí báyìí inú pépà rẹ̀ tó kọ ó sọ báyìí ó sọ báyìí torí pé nìyẹn ti ṣèwádìí ìjìnlẹ̀ kan ó láti tọ́ka ẹ̀ you have to cite láti fi ṣe ọ̀pákùtìlẹ̀ tiẹ̀ láti fi gbé wádìí ìjìnlẹ̀ tiẹ̀ náà jáde wallahu ta'ala alim ọlọ́run kò fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ tó náà kéèyàn máa fọwọ́ sálámà kò bá mu kò bá mu èyí tó bá mu ni ká fẹnu sálámà ká fetí gbọ́ ká sì dáhùn ọlọ́run yóò fún wa ní àgbọ́lé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run yóò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ tábà wọ ìjókòó kan kọ́ alisalama anabiwa muhammad náà hadith abi hurairah radiyallahu ta'ala anhu oníkọ́lá rasulullah sallallahu alaihi wasallam idha jaa ahadukum li majlisa falyusallim tẹ́nìkan bá dé bùjókòó kan kó sálámà sí wọn fa in raja'a falyusallim hmm tó bá tún kú òun bẹ́ẹ̀ náà kò tún sálámà sí wọn fàyínà lóòkùrọ lẹ́yìísá ti di ahak mìíràn lè wùlà ẹ̀rí kò sẹ́nìkan tó ẹni tí ó kọ́kọ́ wá abẹ́ tó kú òun bẹ́ẹ̀ kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ jura wọn lọ ẹni tó wá tó dé bá wọn kì í ṣe pé òun ló lẹ́tọ̀ọ́ àti sálámà ju àwọn tó dé bá lọ bẹ́ẹ̀ làwọn tó dé bá kì í pa àwọn lẹ́tọ̀ọ́ láti sálámà ju ẹni tó dé bá wọn bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀rántí ẹnìkan tó wọ majilis ìjókòó tá a sọ tó sì asalaamu aleykum tánàbí ní mẹ́wàá nù ngba tí ẹlòmíì dé ní asalaamu aleykum wa rahmatulah anabi ní ìṣirò náà sanat ìṣirò náà anabi ní ẹ̀rí àwọn dáadáa ogun nù ngba tó yẹ ẹnìkan tó ní asalaamu aleykum wa rahmatulah abirakatu anabi ní salafun ọgbọ̀n nù. so nítorí àwọn ṣe wà ní ìjókòó ẹnìkan dé kò sálámà ànábì tó sọ̀rọ̀ ń pẹ́ àti mú yẹn wá lẹ́yìn kọ́lọ́n kò ṣe àná wa hmm, kọ́lọ́n ṣe àná wa hadithi èyí mú wá ti Abu Hurairah yìí náà òun náà hadithi ti olálàáfíà àti ṣàlàyé ẹ̀sẹ̀ yìí tọ́ ọlọ́run yóò ṣàánú wa yóò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ máa dáa dúró níbí ṣùgbọ́n mo fẹ́ kó yé wa wípé tá a bá sálámà síra wa tán tá a bá ṣe kí tábà sálámù sí wa ara wa tán a tún wá pàdé ara wa bóyá ògiri kan ló dá wa látún fi pàdé wàláhì àtún sálámù síra wa ni torí pé a mọ̀ gbàládá ṣáà ni lórí pé à ń sálámà a mọ̀ gbàládá ṣáà nítorí pé à ń sálámà kẹ́mi mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹni tá a mọ̀ àtẹ̀ntá mọ̀ kárí pé à ń sálámà sí wọn nínú hadith abdullahi ibn amúrin anna rajulan qala ya rasulallah ayu islam khair ẹnìkan béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam abdullahi ibn amúr tó ní ẹnìkan béèrè lọ́wọ́ ànábì pé islam wo ló dáa jù tòtí ìmú tààm ànábì máa fáwọn èèyàn lóúnjẹ tukiri usalam kó o máa sálámà alámánà àrọ́fta sí ẹni tó o mà wàmánlá tààríf àtẹni tí o mà àdéhùn yẹn wà nínú Muslim wà nínú Nasa'i Abu Dawud náà gbà wá Ibn Majah gbà wá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣé kàlá bá ní wọ́n sọ àdéhùn yẹn náà so torí náà ẹni tó máa tẹ́ tó mẹ́jọ ẹja wọn sálámù sálámù mùsùlùmí wà níjókòó báyìí ẹjọ lọ sẹ́mínà ẹjọ lọ workshop ẹ pàdé ara yín báyìí kàn mọ̀ wòra yín gbùn ẹ mọ̀ wòra yín bí orí ẹran ni kò bá mu kò sínú islam ẹlòmíì lè wá sọ pé ẹlòmíì jọ mùsùlùmí ẹlòmíì jọ mùsùlùmí tó bá rí pé zọ́nù rẹ ìyẹn ni pé tí wọ́n lérò ni pé mùsùlùmí ló tẹ̀wọ̀n lórí ẹ̀mí ẹ̀wà sálámà sí ìdàlámì tó bá sálámà sí tí èṣe mùsùlùmí tó ò ní lẹ́ṣẹ̀ torí pé ń tó wọlé nínú ẹ̀mí ẹ̀ ni pé mùsùlùmí ni toro máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ó rò pé mùsùlùmí lẹ́lòmíì asalaamualeykum yóò ní àyẹ̀lẹ́sà ah, ẹ̀yìn tí wọ́n pe láìsà bíi mùsùlùmí láìsá bí mùsùlùmí ìyẹn pé kì í ṣe mùsùlùmí tẹ́nìkan bá dẹ̀ sálámà sí ọ tí wọ́n wò pé mùsùlùmí ni mọ́sọ̀ pé ò ní dáhùn kódà gan bí ẹni tó jẹ́ kèfèrí bá sálámà sí wa àwọn òní ká má dáhùn ìtànàbí kan sọ fún wa sallallahu alayhi wa ali wa sallam pé ìdá sálámà alaykum halul kitabi fàkúlù wa alaykum <clears throat> tí àwọn halul kitab àwọn tá a fún ní tí wọ́n bá sálámà sí wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ wípé ká sọ pé wa alaykum wa alaykum ó lè sì ta fún wọn bó tilẹ̀ jẹ́ wípé sheikh wa ibn al-Uthaymin rahimahullah rahmatan wasi'a wọ́n ṣàlàyé inú sẹ́rí Riyadi Salihin àtàwọn aláàyè míì wípé n tó fà á tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti sọ bẹ́ẹ̀ wípé tó bá sọ pé assalamu alaykum ká alaykum àti fẹ́yìn náà ó ní pé lára àwọn yẹ̀húdí nílùú Madina wọ́n máa ń yí ẹnu wọn lọ́nà tó jẹ́ pé tí wọ́n sọ ni pé asáàmù àlékún asáàmù sam ìwọ panipani kó mọ báyìí o hmm. tàbí asáàmù àlékún ọfà oró kó mọ báyìí asáàmù àlékún ìwọ panipani tó ànábìwá ni tí wọ́n bá ti sáláwọ̀ sí àmì tí wọ́n gbà lérò bí ìwọ panipani bọ́pọ̀ olóró ni o bóyá sálámù ọ̀la ni o <laughs> ẹ̀yin náà sọ pé wà á lè kùn kó mọ bẹ́yìn náà tẹ́ fẹ́ fún wa yẹn kó mọ báyìí òṣèlú fẹ́mi wa tẹ̀síwájú pé ìlà tó wà ń bẹ̀ nìyẹn yẹn pé ìdí sànàbì sọ bẹ́ẹ̀ nìyẹn ó ní ìgbọ́n tá a bá mọ sọ́rọ́ tó sọ tó clear asàlámù àlékún ó là lè dáhùn pé wà àlékún mu sàlámù àlè dáhùn tán pé wà àlékún mu sàlámù nítorí pé ìdí tí wọ́n fi sọ pé ká sọ pé wà lẹ́kùn yẹn kò sí nínú títí ẹ̀ eléyìí sì máa ń sábà ṣẹlẹ̀ káàkiri dùn àwọn kan wà lọ́dọ̀ tiwa náà ń bí ilẹ̀ yorùbá tí wọ́n máa ń jẹ́ aláwàdà o sàlátò mọ́lẹ́kùn ni ó parí ẹ̀ o ẹlẹ́mìnira sàlámẹ́lẹ́ kúkú o gbogbo orú àwọn kẹjákẹjáká bẹ́ẹ̀ wọ́n wà láwọn ń ṣàwàdà ó yẹ ká lè jù ni sàlátò mọ́lẹ́kùn ni ó parí àní bá wọn pé àní á lè jù ẹ̀kẹ́ ìwo ni àbá kìíní kan ìbí sàlámù sàlámù ìbí sàlámì kìíní kan ní ìdálò lọ́la kò ní fi lọ níjọ́ mi kò ní ṣe bẹ́ẹ̀ irú àwọn yẹn ọ̀tọ̀ àwọn yẹn a lè dáhùn sàlámù wọn ṣùgbọ́n àwọn míì wà kan tèmi mọ̀ tá a dẹ̀ mọ̀ gbogbo wa náà láàárín ọ̀pọ̀lọpọ̀ àná sọ̀rọ̀ tó mọ̀ mọ̀ sàlámù sàlámù aleikum afa tí bá ní wà aleikum ní ẹ̀ parí ẹ̀ sọ́tàn àti ṣe kékeré tó ń ṣẹ̀ ni. wallahu ta'ala a'lamu nǹkan tí sheik wa ibn al-Uthaymin rahimahullah rahmatan wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ní a bá tún ní ká máa ṣàlàyé lọ àwọn àkàmù pọ̀ àbí àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ sálámù náà ṣùgbọ́n eléyìí insha allahu ta'ala ti abu abdullahi muhammad bin ismail al-bukhari tí ó gbajúmọ̀ sí al-imam al-bukhari imam bukhari ṣáàlà a rí àwọn ẹ̀kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mú kí ọlá mú àwọn ọ̀rọ̀ yọba lẹ́yọ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ ọlọ́run kò ṣe èmi àtẹ̀yìn láǹfààní pẹ̀lú ẹ̀ nítorí náà ẹ má jẹ́ ká di olóńdù jẹ́ pé lẹ́nudù ni ẹni tó ṣe pé yóò di ẹnu kúkú tá a bá ti rí mùsùlùmí ká pé ẹ̀tọ́ rẹ̀ ní ká sálámọ̀ sí i tí wọ́n bá sì ti sálámọ̀ sí wa ká mọ̀ pé ẹ̀tọ́ wa ni ó ti dọ̀ràn èèyàn lé wa lórí ká dáhùn téèyàn bá sì dáhùn yóò san padà jọ gbèǹdé àlùkìyàmọ̀ àwọn afáà níbò ni ó ṣe san láádáa nípa àná bí sọ iye ẹ̀san tó wà fún sálámọ̀ yẹn mẹ́wàá nù tó bá díjọ́ gbèǹdé nínú iṣẹ́ oore tiẹ̀ wọn ò lọ yọ ládàá yẹn kó mẹ́ wá fún ẹni tó dáhùn sálámọ̀ rẹ̀ ẹni tó dáhùn torí ẹlòmíì tó bá ń bá èèyàn jà bí ẹjọ́ ń jà anábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé a sì gbọ́dọ̀ yẹn wá ara wa lódì àwa mùsùlùmí kọjá ajọ́ mẹ́ta ẹni tó bá sì kọ sálámọ̀ síra wọn náà méjèèjì òun ló lóore jùlọ pàtó ẹni yẹn wá sọ́lá sọ́lámọ̀ alẹ́kùn kò dá ló kàn wò ó irú ẹni yẹn tó bá níjọ́ gbèǹde yóò gbà ó tó bá wá níbi olóore wọn ò lọ yọ mẹ́wàá mẹ́wàá yẹn àmọ́ bí kọ̀ọ̀kan ṣe tó nínú àìdá àti ẹ̀mú lẹ̀mọ́ títì ẹ̀ ní ìparí mo fẹ́ ṣe àkíyèsí wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àtàwọn ìyá wa kódà àwọn tí èsì bàbá náà tí èsì àwọn ìyá náà àwọn ọ̀dọ́ mi náà wà ń bẹ tábà ní asalaamu aleykum wọn ni àmì aleykum salam kìí ṣe àmì aleykum salam o asalaamu aleykum èsì ni wà aleykum salam wà aleykum salam kìí ṣe àmì aleykum salam ẹlẹ́mẹ́kì ẹni àmì o àmì o wàláì kìí ṣe èsì nìyẹn o ẹ tí ì fọ èsì o èsì ni wà alaykum salam kìí ṣe àmì o ẹlẹ́mí ò mọ pàtẹ́wọ́ tẹ bá sálẹ̀ assalamu alaykum yóò mọ pàtẹ́wọ́ bó yóò wà lórí afkar àbí nǹkan kan kò sí ní tó burú ta bá ń ṣe afkar à ń ṣe ìrántí ọlọ́run lọ́wọ́ la subhanallah wa bihamdi subhanallah alazim astaghfirullah àbí yòówù nú àsìkárù tá à ń ṣe á stop àsìkárù yẹn á dá dúró bẹ́ẹ̀ á wà dáhùn wa aleykum salam wa rahmatulah á tún máa bá àsìkárù hatta àwọn àbáà ní kódà bá ń ka quran kò sí tó ní ká mọ̀ dá dúró bí tá a kà dé yẹn ká dáhùn sálámà ká sì ṣe kí ni ká illa àyàfi tí yẹn bá wà lórí irun

nínú àwọn bàbá wa kọ́lọ́hún ṣàforí kó bá ní tún wọn ṣe àtàwọn ìyá wa àtẹlòmíín náà tí ò sínú àwọn bàbá tí ò sínú ìyá tí wọn bá sálámọ̀ sí wọn dẹ̀ léjú ojú wọn sì pọ́n wọn kóró ojú sí ìyàn bí ẹgbẹ́ ọmọ yẹn bàjẹ́ ẹ mo ti gbọ́ kéèsì ẹnìkan rí àwọn kan tí wọn lọ jáde <laughs> subhanallah lérí ọ̀nà ẹ̀gbá yẹn ni wọn ló sálámọ̀ sí bàbá ìmọ̀ọ́mù yẹn jókòó sálámọ̀ alaikum ní bàbá yẹn wá kò dáhùn ó wá náwó sí lọ́ọ̀kan ó fọwọ́ júwèé pé kó máa bọ̀ ó fọwọ́ sí pé ṣẹ̀mà yóò ṣẹ̀rí ọwọ́ ẹnìyẹn bá dọ́dẹ̀ wọn ló kàn da ìgbà tí ìbò ní kó sáà ẹyẹ òní sọ pé gọ́ọ̀lù ti yín ni ọ̀rọ̀ ò lè kí àgbàlagbà sóhànàlà wo ni fi dá tó sálámù ẹ káàárọ̀ ẹ káàtó kí ni ìtumọ̀ ẹ tàbá tiẹ̀ lọ mú ọ̀nà máa tó kú ẹ̀ jáde bẹ́ẹ̀ nìsín kéèyàn kú láàárọ̀ ọ̀nà àbí kú lọ́sàn-án ṣùgbọ́n tùmọ̀ ẹni pé ẹ kú àárọ̀ pé àárọ̀ yìí a kú bójú ọjọ́ ṣe rí àmọ́ tùmọ̀ ẹ̀ bẹ́yẹn àtẹni tó sọ pé àlàáfíà ọlọ́run ọba àsàlámù alẹ́kùn àtọ́lá rẹ̀ kó máa bá ẹ tó ṣàdúrà ìwó ló dáa jù àni àwọn kan ní àwọn ọmọ yẹn jẹ bàjẹ́ àwọn ọmọ oníṣègùn tó sofésofé yẹn ẹ àwọn ọmọ tí wọ́n ti sọ pé àwọn ń ṣe súnà yẹn àwọn alẹ́sìn wọn bàjẹ́ wọn kí yàn wọn kí àgbàlagbà torí pa so níbi iná a fáwọn ọmọ ìyá wa tá à ń ṣe súnà ká ṣàlàyé fáwọn èèyàn ká máa kọ́ wọn tá a bá kọ́ wọn àìmọ̀ kan ni ó jẹ́ kí wọ́n máa ṣòdì sí súnà pé bọ́n ṣe ń kíyàn nìyẹn tá a bá sálámọ̀ tán o ǹjẹ́ láìfi mẹ́bẹ̀ ká sọ pé ara ilé kò sí láìfi kò burú rárá asalaamu alaykum wa rahmatulah wọ́n dá wa lóhùn wa alaykum asalaamu wa rahmatulah lẹ́yìn náà àwọn àmọ̀ ṣe kíni àwọn àmọ̀ sọ pé àwọn ará ilé ọmọ ńkọ́ o ìyàwó kọ́ ṣùgbọ́n sálámù yẹn láti síwájú torí pé a ti sọ̀dí pé nígbà tọ́lọ́run dá bàbá láwa ta ní Adam òun lọ́lọ́run ní kó lọ bá àwọn ikọ̀ kan nù àwọn màlẹ́kà tí wọ́n jókòó pé kó sálámù sí wọn èsì tí wọ́n bá fọ̀ sí lò wọn àtàwọn arọ́mọdọ́mọ rẹ̀ mọ̀ fi kíra wọn láyé ó sì débò ní asàlámù aleikum wọ́n dá lóhùn wá alayka sàlámù wọ́n tún wá fi kún wàrà rahmatullah so kíkì wa nìyẹn nínú àlìjẹ́nà kíkí àlìjẹ́nà nìyẹn wà tahiyyatuhum fi asálàm ìkírí wa nínú àlìjẹ́nà ní sálámà sótó náà lẹ́yìn tá a bá sálámà tán ló kan gbogbo àwọn aráalé ńkọ́ ọmọ ńkọ́ o ẹ káàárọ̀ o ẹ kú àtidédé òye o ẹ kú ọ̀gìnìntìn o ẹ kú ọ̀rìnrìn o gbogbo Hmm? ọlọ́run ó ṣàánú wa ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa lọ́mọ jù ó bàjẹ́ àlékún dáadáa lọ́run kò ṣe bẹ́ẹ̀ nìkan inú àkíyèsí náà lẹ́lẹ́mí sàlámù àlékún kò wọlé ó gbọ́dọ̀ ní alifu wàlám asàlámù àlékún asà asà àlékún kì í ṣe sàlámù àlékún ọlọ́run kò ṣàánú wa àwọn kan tó máa sọ pé asàlámù aleikum kì í ṣe asàlámù ní aleikum mm-hmm. kì í ṣe asàlámù ní aleikum kì í sì ṣe sàlámù aleikum sọlọ ṣàánú wa bí ó ṣe rí inú súnà nìyẹn o ọlọ́run kó fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ yìí tá a sọ yìí o ọlọ́run kó gbà níbàdà o kó má dùn wá ládàá rẹ̀ kó fi yé wa kó fi mọ̀ wá o èyí tí ò bá mú bẹ́ẹ̀ wá látọ̀dọ̀ ọ̀rọ̀ àti ṣẹ̀tọ́n lọ́n ṣàmójúkúrò fún wa rẹ̀ jìn wá o ètò bá mú wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mọ́dún wa ládàá rẹ o àtàwọn àtẹ̀yìn jábà nàbí wọlé ọlá kábà nàbí wọlé ọlá àmọ́ jà wà lẹ́yìn ànábì o allahumma salli wa sallim ala abdika wa nabiyyika muhammad bin abdullahi wa alihi wa sahbihi ajma'in wa taslima kathira kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh